Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV wò sùwọ́ bí. Àkókò dédé àsìkò yìí o, gbogbo jàmá lọkùnrin lóbìnrin. Àkókò kó lè dà. A kí gbogbo àwọn tí Ọlọ́run kádàrá tí wọ́n tó lè kí kádàrá Ọlọ́run kó mímú tí àwọn DSS mú wọn ṣùgbọ́n a dúpẹ́ Ọlọ́run ti ní kí wọ́n bọ́ níbẹ̀ a sì tún ń fi àsìkò yìí a fi ń bẹ lọ́run lórí àwọn tó kù ní àkàtà àwọn DSS kọ́ ló bá wà làwọn kù ń bẹ̀. n tó gbé mi wá nírọ̀lẹ́ yìí tó yìí mo fẹ́ ṣàlàyé ráńpẹ́ ojú pé <laughs> àwọn mèyétì àlà mèyétì àlà they are terrorist group mèyétì àlà a terrorist group wọ́n ń tírẹ́tì àwọn bàbá wa wọ́n ń tírẹ́tì àwọn gọ́vnọ̀ wa nìyí ti àlà wọ́n ń tírẹ́tì wọ́n ń tírẹ́tì wa nílẹ̀ yorùbá ẹ́ a lè blé mu wọn o because kì í sàwọn ni ugbó galegale tí wọ́n ń sìn yẹn kì ṣe fọ́ọ̀tì wọn fọ́ọ̀tì àwọn àwọn bàbá wa ni fọ́ọ̀tì fọ́ọ̀tì àwọn aṣáájú wa nílẹ̀ Yorùbá ni gbogbo gàlégàlé tí àwọn tí àwọn Miyetti Allah tí wọ́n ń ṣe tí wọ́n ń threaten tí wọ́n ń threaten àwọn pé dandan á gbọ́dọ̀ fún wọn ká ká ká kírètì ká fún àwọn nílẹ̀ táwọn ò fi máa ṣe màálù màálù màálù àwọn ẹ dákun ṣé màálù tí wọ́n ń sìn yẹn ṣé bísínẹ̀sì Nàìjíríà ni màálù tí wọ́n ń sìn yẹn ẹ ṣé kí ló kàn wá pẹ̀lú pé sáwo ò léwúrẹ́ àwo ò léwúrẹ́ àwo ò ní àgùntàn káwọn èèyàn wá wá máa sọ pé ká fáwọn nílẹ̀ lókè ọya torí pé àwọn ń sin ewúrẹ́ sẹ́ni pé craziness ni wọ́n ń sin màálù ẹ̀hìn ẹ̀ ń sin màálù fún for your own benefit for your own purpose kí ló wá pẹ̀lú so wọ́n wá ń threaten wa pé dandan dandan ibi tí àwọn màálù àwọn ò ti máa jẹ oko a gbọ́dọ̀ provide ẹ̀ fún àwọn ọ̀rọ̀ yìí ń bà mí a sì ti ń sọ látẹ̀yìnwá náà torí pé a ti ń pe ọ̀rọ̀ yìí à ń pè lọ́wọ́ ẹ̀ ọ́ láàárọ̀ nínú ọ̀gbọ́dọ̀ má láàárọ̀ nínú kì í ṣe fọ́ọ̀tì wọn o kì í ṣe fọ́ọ̀tì àwọn àwọn mìíye tìyálà òdodo ọ̀rọ̀ ni mo ń sọ fún yín àwọn tí àwọn tí wọ́n pera wọn ní aṣáájú ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n ṣe kínní àwọn ni wọ́n kó wálé Miyetti Allah àwọn ni wọ́n kó wálé wọn lọ́wọ́ àwọn tí wọ́n pera wọn ní nǹkan tí wọ́n ń dictate ẹ́ ta ni Miyetti Allah láti máa sọ fún láti máa láti máa dún màhuru màhuru máa wa ẹ ta ni mèye ti àlà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ táwọn mèye ti àlà yìí ń sọ ti ń jáde lẹ́nu wọn àwọn threatening ọ̀rọ̀ téèyàn fi máa threatening èèyàn tí wọ́n ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn ọ̀rọ̀ tó fi ń threatening wa nílẹ̀ Yorùbá ti ń jáde lẹ́nu wọn tó bá jẹ́ pé Yorùbá kan ní ń sọ ọ̀rọ̀ threatening yẹn against against ààrẹ wa ni wọ́n á ti gbé e wọ́n á ti gbé wọ́n á ti gbé ṣùgbọ́n àwọn ọ̀lẹ́jọ́ kankan bá mi yìí ti alàrò a sì ní nǹkan kan bá wọn fà à ń wòran à ń wo táwọn atán pera wọn ní aṣáájú ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀dẹ̀ rẹ ni wọ́n àwọn tí wọ́n pera wọn ní aṣáájú fún ilẹ̀ Yorùbá a fẹ́ wo ohun tán máa ṣe torí pé it's like àwọn náà sọ pé títí September first àwọn ò fẹ́ gbọ́n tí ń jẹ́ àǹfẹ̀ràn jẹko ní gbangba mọ́ àwọn àwọn mèyétì àlà náà wá sọ pé tán bá bí wọn dáa tó bá ti di September first kí wọ́n má kírètì ibi tí àwọn màálù ó ti máa jẹko ní stéètì kọ̀ọ̀kan <laughs> ní stéètì kọ̀ọ̀kan ó lọ́wọ́n ọ ma ọ máa kú sùúrù lórí ilẹ̀ wa káwọn kan ó sì máa wa lórí ilẹ̀ wa ah! hmm. ọmọ tó ma ẹran tó ma mèrè jẹ lọ́mọ jẹ́ kí gbẹ̀gìrì ọ̀sán o ah! subhanallah káwọn kan ó sì kán wò kán sì máa wa lórí ilẹ̀ wa a sọ pé aṣáájú a sọ pé àwọn àwọn aláyin àwọn kan sókè pé kán lọ́ọ́ máa ṣe aṣáájú fún wa ẹ dákun irú aṣáájú wo náà lọ́ọ́ ń ṣe fún wa. so abala abẹ yẹn nìyẹn o mo close mo close chapter yẹn lábala yẹn. nínú ọ̀rọ̀ pàtàkì tí mo fẹ́ ká tún discuss ìkájọ wò ní ọ̀sán yìí òun náà ni pé mo fẹ́ kí gbogbo ayé ọmọ pé wàláhì mo fi ìjọkàn sọ ọlọ́run bóra àwọn tí wọ́n ń agitate tí wọ́n ń béèrè fún Yorùbá nation àwọn gan àwọn ni ọ̀rẹ́ Nàìjíríà. Hmm, ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ like kí ló dé tí mi rí comment ẹ dákun ṣe é pé àwọn èèyàn ti gbé comment lọ <laughs> kí ló dé tí mi rí comment o comment ọmọ àpíà Allah Allah akbar ah kí n lọ ṣẹlẹ̀. àwọn tí wọ́n request fún ìdádúró ilẹ̀ yorùbá àwọn gangan gangan ní ọ̀rẹ́ orílẹ̀-èdè nàìjíríà o àwọn tí wọ́n agitate fún ìdádúró ilẹ̀ ibo àwọn gangan gangan lọ̀rẹ́ gbogbo àwọn tí wọ́n against mo fìjọ́ kan sọ ọlọ́run múra ọ̀tá nàìjíríà ni wọ́n ọ̀tá nàìjíríà ni wọ́n torí pé àwọn tí wọ́n agitate yìí àwọn tí wọ́n ń béèrè pé kí ẹ̀yà kọ̀ọ̀kan ó dá dúró according to research iṣẹ́ ọpọlọ ni iṣẹ́ ọpọlọ ni káwa gan wò ní ìpìlẹ̀ kí ló dé tọ́lọ́run ṣe àwa tó ti wá ní elédè Yorùbá káwọ́kọ́ fibẹ̀ yẹn wò kí ló dé tọ́lọ́run ṣe àwọn Ìgbò ní elédè Ìgbò tó jẹ́ pé ọ̀tọ̀ ní èdè títí wọn kí ló dé tọ́lọ́run ṣe àwọn Haúsá tó jẹ́ pé ọ̀tọ̀ ní èdè tó ní ká máa sọ. ọlọ́run wá sí wa ní èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ó tún wá dá wa sí ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́bí lọ lùgá ló kó wa papọ̀ nítorí pé wọ́n fẹ́ extract benefit gbogbo geographical gbogbo tó wà ní geographical zone wa pátá àti ilẹ̀ ni àti ilẹ̀ ni àti ilẹ̀ eh, ni wọ́n fẹ́ extract rẹ̀ wọ́n mọ̀ pé ọ̀nà tọrọ fáwọn láti kọ́ńkà rẹ̀ òun náà ni káwọn ó kó wa papọ̀ nísìnyí wọ́n dẹ̀ ti kó wa papọ̀ gbogbo ohun tí wọ́n fẹ́ gẹ́gẹ́ bí benefit wọ́n fẹ́ nírí níbẹ̀ wọ́n ti kó wọ́n dẹ̀ ti lọ wọ́n ti bá ti tiwọn lọ. láti ìgbà wọn tán ti wá kó wa papọ̀ wọn tí wọ́n ti àtorí tútù àtorí gbígbẹ tí wọ́n ti kó papọ̀ yẹn ẹ dákun ibi àǹfààní wo la jẹ látara rẹ̀ kàkà kí nǹkan máa rọrùn sí i